èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ àti ẹ̀ṣẹ̀ mi lé èmi kò sì fi pamọ́ èmi wípé èmi ò jẹ́wọ́ ìrékọjá mi fún olúwa ìwọ sì dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi jì nítorí èyí lé olúkúlùkù ẹni ìwà bí ọlọ́run yóò máa gbàdúrà sí ọ ní ìgbà tí a lè rí ọ nítòótọ́ nínú ìṣàn omi ńlá wọn kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ ìwọ ni ibi ìpamọ́ mi ìwọ ò pa mí mọ́ kúrò nínú ìṣẹ́ ìwọ ò fi orin ìgbàlà yí mi káàkiri èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà èmi ó sì kọ́ ọ lé ọ̀nà tí ìwọ ó rìn èmi ó máa fi ojú mi tọ́ ọ kí ẹ̀yin kí ó má ṣe dàbí ẹṣin tàbí ìbáka tí kò ní ìyè nínú ẹnu ẹni tí a kò lè ṣe àìfi ìjánu bọ̀ kí wọn kí ó má bàa súnmọ́ ọ̀pọ̀ ìkáàánú ni yóò wà fún ènìyàn búburú ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́kẹ̀lé olúwa àánú ni yóò yí káàkiri kí inú yín kí ó dùn ní ti olúwa ẹ sì máa yọ̀ ẹ̀yin olódodo ẹ sì máa kọrin fún ayọ̀ gbogbo ẹ̀yin tí àyà yín dúró ṣinṣin.